بسم الله الرحمن الرحيم يسر وزارة الشؤون الإسلامية والأوقاف والدعوة والإرشاد ممثلة في مجمع الملك فهد لطباعة المصحف الشريف بالمدينة المنورة أن تقدم هذه الترجمة لمعاني سورة الفاتحة وجزء عما إلى لغة اليوروبا بصوت الشيخ الدكتور عبد الرزاق عبد المجيد ألارو والوزارة ترجو من الله تعالى أن ينفع الناطقين بها نسأل الله المولى القدير أن يجزي خادم الحرمين الشريفين الملك فهد بن عبد العزيز آل سعود على جهوده العظيمة في نشر كتاب الله العزيز والله ولي التوفيق ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ó jẹ́ ohun ìdùnnú fún iléeṣẹ́ tí ó ń ṣe àkóso ọ̀rọ̀ ẹ̀sìn Islam àwọn nǹkan ọrẹ ìpèpè àti ìtọ́nisọ́nà eléyìí tí agbo ilé ìtẹ́ al-Qur'an al-Karim èyí tí ó kalẹ̀ sí ìlú Madina ń ṣe aṣojú fún láti mú wá sí etí gbọ̀yìn ìtumọ̀ Suratul Fatiha àti abala júzù àmà ní èdè Yorùbá ìtumọ̀ náà yóò máa dé sí etí gbọ̀yìn láti ẹnu dókítà Abdulrazak Abdulmajid Alaro ilé iṣẹ́ tí ó ń ṣe àkóso ètò ẹ̀sìn ìsìláàmù náà wá ń bẹ olúwa ọba ọba tí ó ga wípé kí ó jẹ́ kí ìtumọ̀ náà wúlò fún gbogbo àwọn tí ó ń sọ èdè yìí a sì tún ń bẹ ọlọ́run ọba ọba alágbára kí ó san olùtọ́jú ilé abọ̀wọ̀ méjèèjì nì ọlọ́lá ọba Fahad ọmọ Abdulaziz Al Saud ní ẹ̀san rere lórí àwọn iṣẹ́ ribiribi rẹ̀ tí ó ń gbé ṣe láti lè jẹ́ kí tírà ọlọ́run ọba bíyì kí ó kárí ilé kí ó kárí oko olúwa ọba ni olùfinisẹ́ kò ń gẹ́ oore. eléyìí ni ìtumọ̀ súratul fatiha ní èdè yorùbá. makka ni ọlọ́run ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam. iye àyà rẹ̀ ó sì jẹ́ ẹyọ méje. bismillahir rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. الحمد لله رب العالمين gbogbo ọpẹ́ tí ọlọ́run ní olùtọ́jú gbogbo ẹ̀dá. الرحمن الرحيم àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. مالك يوم الدين olùkápá ọjọ́ ìdájọ́. إياك نعبد وإياك نستعين ìrẹ́ nìkan ni àwa yìí ò máa sin ọ̀dọ̀ rẹ nìkan ni a ó sì máa tọrọ ìrànlọ́wọ́. ihdina siratal mustaqim. tọ́ wa sí ọ̀nà tààrà. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ọ̀nà àwọn ẹni tí ó ṣe ìdẹ̀ra rẹ fún pẹ̀lú títẹ̀lé àṣẹ rẹ àti ìjọ́sìn fún ẹ̀ láì ṣe ọ̀nà àwọn tí ó bínú sí bẹ́ẹ̀ ni láì jẹ́ ọ̀nà àwọn tí ó ṣìnà. eléyìí ni ìtumọ̀ súrọ́tù nábàì ní èdè yorùbá makka ni ọlọ́run ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ sì jẹ́ ogójì. bismillahir rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. amma yatasaalun. nípa kí ni wọ́n ń bi ara wọn léèrè. anin naba'il azim. nípa ìró ńlá ni. alladhi hum fihi mukhtalifun. èyí tí ẹnu wọn kò kò nípa rẹ̀. kalla saya'lamun. rárá o wọ́n ń bọ̀ wá mọ̀. thumma kalla sa'lamun. lẹ́yìn náà láìpẹ́ wọ́n ń bọ̀ wá mọ̀. alam naj'alil arda mihada. ǹjẹ́ àwa kọ́ ni a ṣe ilẹ̀ ní títẹ́? wal jibala tí a sì ṣe àwọn òkè ní èèkàn. wa khalaqnakum àní ṣé kìí ṣe àwa ni a dá yín lákọlábo? وجعلنا نومكم سباتا أتقي أتسيرني نسمي وجعلنا الليل لباسا أتقي أسيرو دبرا وجعلنا النهار معاشا أستنشي أسني إواي جيمو وبنينا فوقكم سبعا شدادا àti pé a ti mọ àwọn pẹpẹ sánmà méje tí ó وجعلنا سراجا وهاجا a sì ṣe àtùpà tí ó من المعصرات ماء ثجاجا àti pé àwa ń sọ omi tí ń dà púpọ̀ kalẹ̀ láti inú ẹ̀sùn òjò. لنخرج به حبا ونباتا kí a bá lè mú hóró àti irúgbìn jáde pẹ̀lú rẹ̀. وجنات ألفافا àti àwọn oko tí ó kún fún nǹkan gbẹdẹgbẹdẹ. Inna yawmal fasli kana miqata. Dájúdájú ọjọ́ ìpínyà ní jẹ́ nǹkan tí ó ní àsìkò. Yawma yunfakhu fi ssuri fatatuna afwaja. Ọjọ́ tí a bá fún fèrè, ẹ̀yin yóò máa jáde níjọ níjọ. وفتحت السماء فكانت أبوابا àti pé a ó ṣí ẹnu ọ̀nà sánmà sílẹ̀ yóò di àwọn ẹnu ilẹ̀kùn. وسيرت الجبال فكانت سرابا a ó sì kó àwọn òkè dànù tí wọn yóò di àwọn pé náà. inna jahannama kanat mirsada. dájúdájú iná jahannama yóò lúgọ. للطاغين مآبا dé àwọn olùkọjá ẹnu ààlà ní ibùsẹ́rí sí. labithina fiha ahqaba. wọn yóò máa gbé inú rẹ̀ fún ìgbà gbọọrọ. la yadhuquna fiha bardan wala sharaba. wọn kò ní tọ́wò nínú rẹ̀ ìtura kan tàbí mímu nǹkan tútù. illa hamiman wa ghassaqa. àyàfi omi gbígbóná àti omi àwọn oyún wẹ̀jẹ̀. jaza'an wifaqa. ẹ̀san tí ó tọ́ sí iṣẹ́ wọn ní èyí. innahum kanu la yarjuna hisaba. dájúdájú wọn kò ti ní ìrètí sí ọjọ́ ìṣirò. وكذبوا بآياتنا كذابا àti pé wọ́n pe àwọn ọ̀rọ̀ àwa olúwa nírọ́. وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا àti pé àwa ṣírò gbogbo nǹkan ní àkọsílẹ̀. فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا nítorí náà ẹ ìyàwó nítorí pé a kò ní í ṣe àlékún kan fún yín ju ìyà náà lọ. Inna lilmuttaqina mafaza. dájúdájú èrè ǹjẹ́ ń bẹ fún àwọn olùpayà Ọlọ́run. حدائق وأعنابا ọgbà àti èso ìnàbì. وكواعب أترابا àti àwọn ọ̀dọ́mọbìnrin tí wọn kò ju ara wọn lọ lọ́jọ́ orí. وكأسا دهاقا àti ife tí ó kún fún nǹkan mímu aládùn. لا يسمعون فيها لغوا ولا كذابا. wọn kò ní máa gbọ́ ọ̀rọ̀kọ̀rọ̀ níbẹ̀ àti ọ̀rọ̀ irọ́. جزاء من ربك عطاء حسابا eléyìí ni ẹ̀san láti ọ̀dọ̀ olúwa rẹ̀ ní ọrẹ tí ó tó. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا olúwa àwọn sánmà àti ilẹ̀ àti ohun tí ó wà ní agbede méjì wọn ọlọ́run ọba àjọkẹ́ ayé wọn kò ní lè bá a sọ̀rọ̀. يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا ọjọ́ tí màláìka jibrilu àti gbogbo àwọn màláìka yòókù tí wọn yóò tò létò létò wọn kò ní lè sọ̀rọ̀ kan àyàfi àwọn ẹni tí ọlọ́run àjọkẹ́ ayébáyọ̀ ń dá fún tí ó sì sọ̀rọ̀ tí ó dára. ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مآبا èyí ni ọjọ́ òtítọ́ nítorí náà ẹni tí ó bá fẹ́ kí ó mú ọ̀nà ibi ìsẹ́rí lọ sí ọ̀dọ̀ olúwa rẹ̀ pọ̀n انا انذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا dájúdájú àwa fi ìyà tó súnmọ́ ṣe kìlọ̀kìlọ̀ fún yín ọjọ́ tí ènìyàn yóò mọ ohun tí ọwọ́ rẹ̀ ti tì síwájú aláìgbàgbọ́ yóò sọ pé èmi ìbá ti di ẹ̀pẹ́ ńkọ́ n kò bá ti di ẹni ìyà lónìí èyí ni ìtumọ̀ súrọ́tù naziat èyí tí olúwa sọ̀kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ìlú makka iye aya rẹ̀ ó jẹ́ ogójì àti mẹ́fà. bisimilahi rahman rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. والنازعات غرقا olúwa ni mo fi àwọn màláìkà tí ó máa ń gba ẹ̀mí àwọn aláìgbàgbọ́ ní gbígbà tó le koko mo fi búra. wannashitati nashta. àti àwọn màláìkà tí wọ́n máa ń gba ẹ̀mí àwọn olùgbàgbọ́ òdodo ní gbígbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ olúwa ni mo fi àwọn náà búra. wassabihati sabha. àti àwọn màláìkà tí ń yára yára súré lọ. فالسابقات سبقا àti àwọn olùgbà iwájú ní gbígbà wájú. falmudabbirati amra. àti àwọn màláìkà tí ń fi nǹkan sí ètò gẹ́gẹ́ bí àṣẹ olúwa wọn. yawma tarjufu rajifa. ọjọ́ tí ọ̀wárìrì yóò máa mi olúkúlùkù èyí ń nígbà tí a bá fún fèrè àkọ́kọ́. tatba'uha radifa. ohun tí yóò ṣẹlẹ̀ yóò wá tẹ̀lé èyí hun nígbà tí a bá fún fèrè ẹ̀ẹ̀kejì. Qulubun yawma'idhin wajifah. Àwọn ọkàn kan yóò máa gbọ̀n pépé ní ọjọ́ náà. Absaruha khashi'ah. Wọ́n yóò rẹ ojú wọn nílẹ̀. Yaquluna a inna lamarduduna fil Wọ́n yóò sì máa sọ pé ǹjẹ́ a tún lè dá wa padà sí bí a ti أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً ǹjẹ́ nígbà tí a bá ti di eegun kíkù gburugburu. قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ wọ́n sọ pé ìyẹn nígbà náà ìpadà tí òfò ni eléyìí ó mà jẹ́. فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ dájúdájú ìyẹn jẹ́ ìjágbe kan ṣoṣo. فإذا هم بالساهرة نقبنا ويو جديد هل أتاك حديث موسى إن جاي روتي النبي موسى تواب بي إذ ناداه ربه بالواد المقدس طوى نقبتي يولوا ركيك بيني أفني فوجي مماني توى اذهب إلى فرعون إنه طغى olúwa sọ fún un pé tọ fìràhánà lọ dájúdájú ó ti ṣe àṣejù. فقل هل لك إلى أن تزكى kí o sì sọ pé ǹjẹ́ èrè à ń fẹ́ láti fọ ara rẹ mọ́ bí. وأهديك إلى ربك فتخشى àti pé kí èmi fi ọ̀nà mọ́ ọ lọ sí ọ̀dọ̀ olúwa rẹ kí o lè páyà rẹ. فأراه الآية الكبرى nígbà náà ànábì musa fi àmì tí ó tóbi hàn án. fakadhaba wa asa. ṣùgbọ́n fìràhùn pé ní òpùrọ́ ó sì kọ̀ tirẹ̀. thumma adabara yas'a. lẹ́yìn náà ó kọ̀yìn sí i tí ó ń yára lọ. fahashara fanada. ó kó àwọn ènìyàn jọ ó sì kéde. faqala ana rabbukumul a'la. fìràún náà sọ pé èmi ni olúwa yín tí ó ga jù. فأخذه الله نكال الآخرة والأولى nítorí náà ọlọ́run sì mú jẹ ìyà ọ̀run àti ti ayé. إن في ذلك لعبرة لمن يخشى. dájúdájú ẹ̀kọ́ ń bẹ nínú èyí fún ẹni tí ń páyà ọlọ́run. أأنتم أشد خلقا أم السماء بناها ǹjẹ́ ẹ̀yin ni ẹ lágbára jù ní ẹ̀dá tàbí sánmà tí olúwa dá. رفع سمكها فسواها ọlọ́run gbé àjà rẹ̀ ga sókè ó sì ṣe é ní pípé. وأغطش ليلها وأخرج ضحاها. ó ṣe òru rẹ̀ ní dúdú ó sì fa ìmọ́lẹ̀ rẹ̀ yọ jáde. والارض بعد ذلك دحاها اخرج منها ماءها ومرعاها أمو أمي رجادي أتي رجمي ري والجبال أرساها أتي أوكي أفي دي ومولي متاعا لكم ولأنعامكم إقبادو نفوني أتي فوا ويراني فإذا جاءت الطامة الكبرى نقبتي قارون لابدي يوم يتذكر الإنسان ما سعى أجنا نينيا يوم رتي أونتيوتيسي وبرزت الجحيم لمن يرى إنا جحيمي يوم فوانتيورينا فأما من طغى سبانتي أشيا سجو وآثر الحياة الدنيا تيوسي وإسميليا يميا فإن الجحيم هي المأوى إنا جهيمي نيو جايب بيرواننا واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى ṣùgbọ́n ní ti ẹni tí ó páyà láti dúró níwájú olúwa rẹ̀ tí ó sì kó ara rẹ̀ níjànú kúrò níbi ìfẹ́nú. فإن الجنة هي المأوى dájúdájú ọgbà ìdẹ̀ra ni yóò jẹ́ ibùgbé rẹ̀. يسألونك عن الساعة أيان مرساها wọ́n yóò bi ìwà nábì léèrè àkókò àgbéǹde pé nígbà wo ló máa dé. فيما أنت من ذكراها كسيما رنيو دوري أنوني وفلي وانتي تبسي وديري إلى ربك منتهاها أدولوا رنيو قيم مريوا إنما أنت منذر من يخشاها dájúdájú ìwọ jẹ́ olùkìlọ̀ fún ẹni tí ń bẹ̀rù ọjọ́ àjíǹde náà. كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. ní ọjọ́ tí wọ́n bá rí i yóò dàbí ẹni pé wọn kò ṣe ju kan tàbí òwúrọ̀ kan lọ nílé ayé. èyí ni ìtumọ̀ súrọ̀tù àbàṣà eléyìí tí olúwa bá sọ̀kalẹ̀ fún anábìwa muhammad sallallahu alayhi wa sallam ní ìlú makka ogójì àti méjì ní iye àyà rẹ̀. bismillahir rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. abasa wa tawalla. ó rojú ó sì yí padà. an ja'ahu al nítorí pé afọ́jú náà wá bá a. wa ma yudarika la'allahu yazzakka. àti pé kí ni ó lè mú ọmọ àmọ̀dájú pé afọ́jú náà lè ṣe mímọ́. aw yadhakkaru fatanfa'ahu adh-dhikra. tàbí yóò gba ìsínilétí sí tí ìsínilétí náà yóò fi ṣe é ní àǹfààní. amma man istaghna. ṣùgbọ́n ẹni tí ó ti tó tán. فأنت له تصدى يعني يردجك وما عليك ألا يزكى àti pé kò sí ẹ̀ṣẹ̀ kan fún ọ bí irú ẹni bẹ́ẹ̀ kò bá ṣe mímọ́. وأما من جاءك يسعى àti pé ìrẹ́rí ẹni tí ó wá bá ọ tí ó ń kánjú láti dé ọ̀dọ̀ rẹ̀. وهو يخشى àti pé ó sì ń páyà olúwa rẹ̀. فأنت عنه تلهى باني ركو كوبي عرسي كلا إنها تذكرة كترره داجو داجو القرآن يجيرتني فمن شاء ذكره نتورنا أن تيوبا في كيوبا يرتنا في صحف مكرمة هو نينو تيرا تيا مرفوعه مطهره تي اغبغا تي اتي فوما بايدي سفره بلو اوو اوان اكوي كرام برره اوان لاكملي اوان لوسيريري قتل الانسان ما اكثره اغوني فوينيا كينيون تيو موسي اي موري من اي شيء خلقه kí ni ọlọ́run fi dá a. min nutfatin khalaqahu faqaddarahu. nínú omi gbọ́lọ́gbọ́lọ́ ni ọlọ́run ti dá a ó sì pè bùbú rẹ̀. thumma as-sabila yassarah. lẹ́yìn náà ó sì ọ̀nà ìrọ̀rùn fún un láti jáde. thumma amatahu faqabarah. lẹ́yìn náà ọlọ́run ọba náà yóò pa yóò sì mú wọ inú sàárè rẹ̀. ثم إذا شاء أنشره lẹ́yìn náà nígbà tí ọlọ́run bá fẹ́ yóò gbé e dìde. كلا لما يقض ما أمره síbẹ̀síbẹ̀ ènìyàn kò sí ohun tí ọlọ́run pa láṣẹ fún un. فلينظر الإنسان إلى طعامه. nítorí náà kí ènìyàn ti ipa oúnjẹ rẹ̀ náà wòye. أنا صببنا الماء صبا بداجداجو أواني عند أمنا نددا ثم شققنا الأرض شقا لينا أوام إلينا بو نبيبو فأنبتنا فيها حبا àwa sì ń jẹ́ kí وعنبا hóró àti èso àjàrà àti kànáfùrù. wa zaytunan wa nakhla. àti igi òróró dídùn àti igi dàbínù. wa hadaiqa gulba. àti àwọn ọgbà tí ó pọ̀ ní igi. wa fakihatan wa abba. àti àwọn èso ìpápánu àti àwọn ewé tí ẹranko ń jẹ. mata'an lakum wa li'an'amikum eléyìí jẹ́ ìgbádùn fún yín àti fún àwọn ẹran yín. فإذا جاءت الصاخة àti pé nígbà tí ọjọ́ àjíǹde náà bá dé. يوم يفر المرء من أخيه ọjọ́ tí ènìyàn yóò máa sá fún ọmọ ìyá rẹ̀. وأمه وأبيه yóò tún sá fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ pẹ̀lú. وصاحبته وبنيه àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ tí ó bí. لكل امرئ منهم يومئذ شأن يغنيه tí olúkúlùkù ènìyàn ni yóò tó gbọ́ ní ọjọ́ náà. وجوه يومئذ مسفرة. àwọn ojú kan yóò mọ́lẹ̀ gbòò lọ́jọ́ náà. ضاحكة مستبشرة wọn yóò máa rẹ́rìn-ín lẹ́ni tó ń dunnú. ووجوه يومئذ عليها غبرة àwọn ojú mìíràn eruku yóò bò wọ́n dàrú ní ọjọ́ náà. ترهقها قترة òkùnkùn yóò bo ojú wọn biribiri. أولئك هم الكفرة الفجرة àwọn ilé wọ̀nyí ni àwọn aláìgbàgbọ́ ẹlẹ́ṣẹ̀ eléyìí ni ìtumọ̀ súrọ̀tù takwir makka ni ọlọ́run ọba ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ ọgbọ̀n ó di ẹyọ kan. بسم الله الرحمن الرحيم ني أوركولون أجوكي أي أشاكي ọ̀run. idha shamsu kuwirat. nígbà tí oòrùn bá di kíká. وإذا النجوم انكدرت àti nígbà tí àwọn ìràwọ̀ tí wọ́n bá ń wọ ọ̀kùn. وإذا الجبال سيرت àti nígbà tí àwọn òkè bá di ohun tí a kù dànù. وإذا العشار عطلت àti nígbà tí àwọn rànkúnmí aboyún tó níye lórí bá di ohun tí a pa tì. وإذا الوحوش حشرت àti nígbà tí a bá kó àwọn ẹranko oríṣiríṣi jọ láti gba ẹ̀san lára apá kan fún apá kejì wọn. wa idha al-biharu sujjirat. àti nígbà tí àwọn ibùdó bá ń gbiná. wa idha an-nufusu àti nígbà tí a bá ń so àwọn ẹ̀mí pọ̀ mọ́ irú òmíràn tí ó rí bí wọn. wa idha al-maw'udatu su'ilat àti nígbà tí a bá ń bi ọmọbìnrin tí a gbésin láàyè léèrè. bí ayyi dhanbin qutilat. wípé ẹ̀ṣẹ̀ wo gan-an ni ó ti ẹ̀ṣẹ̀ tí wọ́n fi pa á. wa idha as-suhufu nushirat. àti nígbà tí àwọn àkọsílẹ̀ iṣẹ́ olúkúlùkù bá di ohun tí a tàn ká. wa idha as-sama'u kushitat. àní àti nígbà tí sánmà bá di kíká kúrò. وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ àti nígbà tí iná jẹ̀hímì náà bá ń jò geregere. وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ àti nígbà tí ọgbà ìdẹ̀ra àlìjánná bá di ohun tí a súnmọ́ pẹ́kípẹ́kí. alimat nafsum ma ahdarat. ẹ̀mí kọ̀ọ̀kan yóò wá mọ ohun tí ó ti ṣe níṣẹ́ wàyí. فلا أقسم بالخنس nítorí náà olúwa ni mo fi àwọn ìràwọ̀ tí ó máa ń fà sẹ́yìn òun fi búra. aljawaril kunnas. àwọn ìràwọ̀ yìí tó ṣe pé bí wọ́n ti ń lọ lójú ọ̀nà wọn wọn a sì tún máa pamọ́ nígbà tí ó bá di ọ̀sán. wallayli idha as'as. àti òru nígbà tí ó bá lọ. والصبح إذا تنفس أتي أورو نباتي أبايو إنه لقول رسول كريم داجو داجو القرآن يي أورو أجيسا كاني تيوني أكمالي ذي قوة عند ذي العرش مكين tí ó jẹ́ alágbára ẹni tí ó ní ipò lọ́dọ̀ olúwa ọba oní ìtẹ́ ọlá. mùpọ́ìn thumma amin. ẹni ìtẹ̀lé tún ni òjíṣẹ́ náà tí a sì fàyàbalẹ̀ sí i lọ́hùn yẹn. wama sahibukum bimajnun. àti pé ẹni yín ìyẹn annabi muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe aṣiwèrè. ولقد رآه بالأفق المبين àti pé ó ti rí màláìka jìbìrìlù náà ní awowo sánmà tí ó hàn gbangba. وما هو على الغيب بضنين. àti pé ànábì kò gbé pamọ́ nǹkan kan nínú tí olúwa bá fi rán. وما هو بقول شيطان رجيم. àti pé alukur'ani náà kìí ṣe ọ̀rọ̀ èṣù ẹni ìjùlókò ẹni ègún. fa ayna tadhhabun. níbo ni ẹ̀yin yóò gbà tàbí níbo ni làákàyè yín tiẹ̀ ń lọ yìí. in huwa illa dhikrun lil alamin. kò jẹ́ nǹkan kan bí kò ṣe ìrántí tí a fún gbogbo ẹ̀dá pátápátá. لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين àti pé ẹ̀yin kò lè fẹ́ kinní kan o àyàfi tí ọlọ́run olúwa gbogbo ẹ̀dá bá fẹ́ bẹ́ẹ̀. eléyìí ni ìtumọ̀ súrọ̀tul Infitar Makka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ ogún ó ẹyọ kan. bismillahir rahmanir rahim ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. إذا السماء انفطرت nígbà tí sánmà bá ya sí méjì. وإذا الكواكب انتثرت àti nígbà tí àwọn ìràwọ̀ bá ń jábọ́ lulẹ̀. وإذا البحار فجرت àti nígbà tí àwọn ibú odò bá ń yalura wọn. وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ àti nígbà tí àwọn sàárè bá ń ṣí sílẹ̀ tí àwọn òkú inú rẹ̀ sì ń jáde. عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ ẹ̀mí kọ̀ọ̀kan yóò wá mọ ohun tí ó ti tì síwájú àti ohun tí ó fi sẹ́yìn. يا أيها الإنسان ما غرك بربك الكريم ìrẹ́ ènìyàn kí ló tàn ọ́ jẹ sí olúwa rẹ alábùkún. alladhi khalaqaka fasawwaka fa'adalak. ẹni tí ó ṣe ẹ̀dá rẹ tí ó sì ṣe ọ́ ní àṣepé lẹ́yìn náà ó ṣe àwọn oríkèé rẹ dọ́gba dọ́gba. fi ayyi suratin ma sha'a rakkabak. ó sì tò ètò àwòrán rẹ bí ó ti wù ú. كلا بل تكذبون بالدين rárá o ẹ̀yin ń pe ọjọ́ ìdájọ́ nírọ́ ni. وإن عليكم لحافظين bẹ́ẹ̀ ni dájúdájú àwọn olùṣọ́ọṣẹ́ yín wà pẹ̀lú yín. kiraman katibin. àwọn alákọsílẹ̀ tí wọ́n ní ìbùkún ya'lamuna ma taf'alun. gbogbo ohun tí ẹ̀ ń ṣe pátá ni wọ́n mọ̀. innal abrara lafi na'im. dájúdájú àwọn oníwà rere wọn yóò wà nínú ìgbádùn tí ó ní ìfàyàbalẹ̀. wa innal fujjara lafi jahim bákan náà àwọn oníwà búburú dájúdájú àwọn náà yóò wà nínú iná tí ó ń jò. yaslawnaha yawma ddin. wọ́n ò wọ inú iná náà ní ọjọ́ ẹ̀san. wama hum anha bighaibin. wọn kò sì ní í jáde kúrò nínú rẹ̀ mọ́. وما أدراك ما يوم الدين كني يوجك ومريري أجوسنا ثم ما أدراك ما يوم الدين لينا كني يوتجك ومريري أجوسنا يوم لا تملك نفس لنفس شيئا والامر يومئذ لله. ọjọ́ tí ẹ̀mí kan kò ní ní agbára kínní kan fún ẹ̀mí kejì tí ọlọ́run nìkan ni àṣẹ ṣe ní ọjọ́ náà. eléyìí ni ìtumọ̀ súrọ̀tul mutaffifin. maka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ ogójì ó dín mẹ́rin. bisimilahi rahman rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. wailul lil mutaffifin. ègbé ni fún àwọn ẹni tí ó ń dí òṣùwọ̀n kù. الذين إذا اكتالوا على الناس يستوفون àwọn ẹni tí ó ṣe pé nígbà tí wọ́n bá wọn òṣùwọ̀n kẹlúhùn ẹwùwẹzẹnuhùn ní ọ̀dọ̀ àwọn ènìyàn wọ́n á gba òṣùwọ̀n náà ní kíkún. وإذا كالوهم أو وزنوهم يخسرون. ṣùgbọ́n nígbà tí àwọn bá fẹ́ wọn fún ẹlòmíràn wọ́n á sì máa dín kù. ألا يظن يظن أولئك أنهم مبعوثون àwọn wọ̀nyí wọn kò wá máa mà dájú ni pé a ó gbé àwọn dìde. liyaumin azim. ní ọjọ́ kan tí ó tóbi. يوم يقوم الناس لرب العالمين ọjọ́ tí àwọn ènìyàn yóò dúró níwájú olúwa gbogbo ẹ̀dá. kalla inna kitaba al-fujjari lafi sijjin. rárá o dájúdájú àkọọ́lẹ̀ ti àwọn ẹni búburú ó wà nínú sìjìínì. wama adraka ma sijjin kí ni yóò mú ọmọ àmàdájú ohun tí a pè ní sìjínì náà. kitabun marqum. àkọọ́lẹ̀ kan tí a ti lẹ̀ pa ni tí kò sì ṣeé yí padà. wailun yawma'idhin lil mukaththibin. ègbé ni ní ọjọ́ náà fún àwọn tí ó pe òdodo nírọ́. alladhina yukaththibuna biyawmid din. àwọn ẹni tí wọ́n pe ọjọ́ ẹ̀san nírọ́. وما يكذب به إلا كل معتد أثيم ẹnìkan kì yóò sì pé nírọ́ àyàfi olùkọjá ẹnu ààlà ẹlẹ́ṣẹ̀. إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين ẹni tí ó ṣe pé nígbà tí wọ́n bá ń ké àwọn àáyà àwa olúwa fún un yóò sọ pé ìtàn láéláé ni eléyìí jẹ́. kalla bal rana ala qulubihim ma kanu rárá o ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ aburú ohun tí wọ́n ṣe níṣẹ́ ló jọba sí wọn lọ́kàn. kalla in. انهم عن ربهم يومئذ لمحجوبون داجو داجو نيو جونا او في غاغاسي اني وا وكوسيني نيانفا نياتي ريولوا وا ثم انهم لصال الجحيم لينا وو جحيمي ثم يقال هذا الذي كنتم به تكذبون لينا اوصف وقي ايما نيونتي بنيرو كلا ان كتاب الابرار لفي عليين أروكوري بيواتي ويو dájúdájú àkọọ́lẹ̀ ti àwọn oníwà rere yóò wà nínú ìlìyìn. وما أدراك ما عليون kíni ó lè mú ọ mọ ohun tí a pè ní ìlìyìnà náà. kitabun marqum. àkọsílẹ̀ kan ni tí a ti lẹ̀ pa tí kò ṣeé parẹ́. يشهده المقربون àwọn tí a súnmọ́ ọlọ́run wọ́n ń jẹ́rìí sí i. إن الأبرار لفي نعيم dájúdájú àwọn oníwà rere wọn yóò wà nínú ìdùnnú àti ìgbádùn. على الأرائك ينظرون. lórí ibùsùn ni wọn yóò wà tí wọn ò máa wòran. تعرف في وجوههم نظرة النعيم إريو ماريتي توتو بدك بداتي دراتي يوها ننوجوها يسقون من رحيق مختوم أو ما فوامو إن كم موتي أتدقى ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون èyí tí ìparí rẹ̀ yóò jẹ́ tùràrí àlìmíǹsìkì àwọn tí wọ́n bá fẹ́ ṣe alápáǹtètè síbi oore kí wọ́n ó tètè ṣe é síbi eléyìí o. wamizajuhu min tasnim. ohun tí a fi ro nǹkan mímu náà pọ̀ ní tasnimi. عينا يشرب بها المقربون orísun omi kan ni tí àwọn ẹni tí ó súnmọ́ Ọlọ́run yóò máa mu níbẹ̀. إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون. dájúdájú àwọn ẹni tí wọ́n dẹ́ṣẹ̀ wọ́n ti ń bẹ nínú àwọn tí máa ń fi àwọn onígbàgbọ́ òdodo rẹ́rìn-ín. واذا مروا بهم يتغامزون tí ó ṣe pé nígbà tí wọ́n bá ń kọjá lọ lára wọn wọn ò máa ṣẹ́jú síra wọn ni. وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين nígbà tí wọ́n bá sì padà sí ọ̀dọ̀ àwọn ènìyàn wọn wọn ó padà pẹ̀lú ìgbéraga wọn a sì máa fi ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run panu. وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَٰؤُلَاءِ لَضَالُّونَ àti pé nígbà tí wọ́n bá rí wọn wọ́n á sọ pé dájúdájú àwọn wọ̀nyí ti ṣìnà. وما أرسلوا عليهم حافظين bẹ́ẹ̀ ni èyí àti ṣe a wọn ní olùṣọ́ fún wọn. فاليوم الذين آمنوا من الكفار يضحكون. ṣùgbọ́n lónìí o ní ọjọ́ àlìkìyámà àwọn onígbàgbọ́ òdodo náà ni wọ́n ó máa fi àwọn aláìgbàgbọ́ wọn nìrẹ́rìn-ín. على الأرائك ينظرون wọn yóò wà lórí ibùsùn wọn tí wọn ò máa wòran. هل ثوب الكفار ما كانوا يفعلون. ǹjẹ́ a san àwọn aláìgbàgbọ́ ní ẹ̀san ohun tí wọ́n ṣe níṣẹ́ bí? èyí ni ìtumọ̀ Suratul Inshiqaq. Makka ni Olúwa ti sọ súra náà kalẹ̀ fún annabi wa Muhammad sallallahu alaihi wasallam. Iye aya rẹ̀ ó sì jẹ́ ogún àti márùn-ún. Bismillahir Rahmanir Rahim. Ní orúkọ Ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Idha as-samaa unshaqqat nígbà tí sánmà bá bú pẹ̀. wa adhinat li rabbiha wa huqqat. tí ó sì gbọ́ ti olúwa rẹ̀ tí ó mú àṣẹ rẹ̀ ṣẹ níbi ó ti jẹ́ dandan fún un láti ṣe bẹ́ẹ̀. wa idhal ardu muddat. àti nígbà a bá ń gba ilẹ̀ láàyè sí i. wa alqat ma fiha wa takhallat tí ilẹ̀ yóò ju gbogbo ohun tí ó wà nínú rẹ̀ síta tí yóò sì ṣófo. وأذنت لربها وحقت tí ó sì gbọ́ ti olúwa rẹ̀ tí ó mú àṣẹ rẹ̀ ṣẹ ní bí ó ti jẹ́ dandan fún un láti ṣe bẹ́ẹ̀. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه ìrẹ́ ènìyàn dájúdájú ò ń gbìyànjú láti pàdé olúwa rẹ ní gbìyànjú gidi bẹ́ẹ̀ ni ìwọ yóò sì pàdé rẹ̀. فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ẹni tí ó bá fi ọwọ́ ọ̀tún gba àkọọ́lẹ̀ iṣẹ́ tirẹ̀. فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا nígbà náà oníyẹn ni a ó bá ṣírò iṣẹ́ rẹ̀ ní ìṣirò tí ó rọrùn. وينقلب إلى أهله مسرورا tí yóò sì padà wá bá àwọn ènìyàn rẹ̀ ní àlìjánná ní ẹni tí ń dunnú. وأما من أوتي كتابه وراء ظهره ṣùgbọ́n ní ti ẹni tí ó bá fi ẹ̀yìn gba àkọsílẹ̀ iṣẹ́ rẹ̀. فسوف يدعو ثبورا irú ẹni bẹ́ẹ̀ yóò ké ìbòsí ẹgbẹ́ o. wayasla sa'ira. yóò sì wọ iná jónijóni. innahu kana fi ahlihi masrura. dájúdájú ẹni náà ti wà láàrin àwọn ènìyàn rẹ̀ rí tí ó ń dunnú nílé ayé. innahu dhanna an lan yahur. dájúdájú ó ti rò pé òun kò ní padà sí ọ̀dọ̀ olúwa òun. bala inna rabbahu kana bihi basira. bẹ́ẹ̀ ni dájúdájú olúwa rẹ̀ ti rí i. fala uqsimu bishafaq. ọlọ́run ní mo fi àwòǹpápá sánmà mo fi búra. wal layli wa ma wasaq. àti òru àti ohun tí ó kó sínú. wal-qamari idha ittasaq. bákan náà olúwa ní òun fi òṣùpá búra nígbà tí ìmọ́lẹ̀ rẹ̀ bá pé. latarkabunna tabaqan an tabaq. dájúdájú ẹ̀yin ènìyàn yóò máa ti ìpele kan wọ ìpele mìíràn. fama lahum la yu'minun kíní ṣe wọ́n tí wọn kò fi gbàgbọ́ lódodo. وإذا قرئ عليهم القرآن لا يسجدون àti pé nígbà tí a bá ń ké alukur'ani fún wọn wọn kì í fi orí balẹ̀. بل الذين كفروا يكذبون. bẹ́ẹ̀ kọ́ àwọn aláìgbàgbọ́ ni wọ́n ń pè é nírọ́. Wallahu a'lamu bima yu'un. Àti pé Ọlọ́run ló mọ̀ jùlọ nípa ohun tí wọ́n ń gbé pamọ́ sínú ọkàn wọn. Fabashirhum bi'adhabin alim. Nítorí náà fún wọn nírò ìyà ẹlẹ́ta ìlérò. إلا الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون أيا في أوان تي وان ني دودو تيوان وان سي سريري أسان تي ني لوكني ني تي أيني إتما سورة البروج مكة ني ألواتي تصو سورة ناكالي فوان نبي ومحمد صلى الله عليه وسلم iye àyà rẹ̀ ó sì jẹ́ méjìlélógún. bismillahir rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. was-samaa'i dhatil olúwa ni mo fi sánmà oní ibùsọ̀ mo fi búra. wal yawmil maw'ud àti ọjọ́ tí a ń ṣe àdéhùn rẹ̀ náà olúwa ni mo fi búra. wa shahidin wa mashhud. àti olùjẹ́rìí àti ohun tí ó ń jẹ́rìí lé lórí. qutila ashabul ukhdud. àti sẹ́bilé àwọn tí ó gbẹ́ kòtò ni. annari dhatil waqud kòtò tí wọ́n dáná sí tí wọ́n ń ko iná náà. idhum alayha qu'ud. nígbà tí wọ́n jókòó sí etí rẹ̀. وهم على ما يفعلون بالمؤمنين شهود àti pé wọ́n ń fúnra wọn jẹ́rìí sí ohun tí wọ́n ń ṣe fún àwọn onígbàgbọ́ òdodo. وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد bẹ́ẹ̀ kò sí ohun tí wọ́n ń torí rẹ̀ jẹ wọ́n níyà ju pé wọ́n gba olúwa gbọ́lọ̀ ọlọ́run alágbára ẹni tí ọpẹ́ tọ́ sí. الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد ẹni tí ó ní ìkápá sánmà àti ilẹ̀ àti pé ọlọ́run ni ẹlẹ́rìí lórí gbogbo nǹkan. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق dájúdájú àwọn ẹni tí wọ́n ní àwọn onígbàgbọ́ òdodo lára onígbàgbọ́ òdodo ọkùnrin àti obìnrin tí wọn kò sì torí bẹ́ẹ̀ ronúpìwàdà ìyà iná jáànámà ń bẹ fún wọn ìyà iná jónijóni sì ń bẹ fún wọn pẹ̀lú. ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير dájúdájú àwọn ẹni tí ó gbàgbọ́ ní òdodo tí wọ́n sì ń ṣe iṣẹ́ rere àwọn ọgbà ìdẹ̀ra wà fún wọn èyí tí odò ń sàn ní ìsàlẹ̀ wọn ìyẹn ni èrè ń jẹ́ tí ó tóbi. إن batasha rabbika lashadid. dájúdájú ìjẹníyà ti olúwa rẹ̀ mà le púpọ̀. innahu huwa yubadi'u wa yu'id. olúwa tí ó ṣe pé òun ni ó ń pilẹ̀ ẹ̀dá dídá òun ni ó sì máa tún ẹ̀dá náà dá. wa huwa al-ghafurul òun náà ni aláforíjìn onífẹ̀ẹ́. ذو العرش المجيد òun ni ó ní ìtí ọlá àbọ̀wọ̀ sì tún ní pẹ̀lú. fa'alu lima yurid. àṣe èyí tí ó wù ni olúwa. hal ataka hadithul junud. ǹjẹ́ ìró àwọn ọmọ ogun òní ti wá bá ọ bí? fir'auna wa thamud. ti fir'auna àti samudawa. بل الذين كفروا في تكذيب bẹ́ẹ̀ kọ́ àwọn aláìgbàgbọ́ wà nínú pípe òdodo nírọ́ ni. والله من ورائهم محيط. bẹ́ẹ̀ sì ni ọlọ́run ti ká wọn mọ́ ní gbogbo àyè. بل هو قرآن مجيد. ṣùgbọ́n o alukur'ani yìí jẹ́ ohun tí tóbi. fi lawhin mahfuz. tí ó wà nínú wàhálà kan tí a ṣọ́ lawhil mahfuzi. eléyìí ni ìtumọ̀ suratu Tariq makka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mẹ́tàdínlógún. بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. والسماء والطارق. olúwa ní mo fi sánmà búra àti àwọn ohun tí ó ń dé lóru. وما أدراك ما الطارق. àti pé kí ni yóò fi mọ̀ ọ́ kí ni adélóru náà jẹ́. النجم الثاقب ìràwọ̀ tí ìmọ́lẹ̀ rẹ̀ ń tàn róró ni. إن كل نفس لما عليها حافظ kò sí ẹ̀mí kan tí ó wà láì jẹ́ pé kí olùṣọ́ kan wà lórí rẹ̀ tí ó ń ṣọ́. فلينظر الإنسان مما خلق. nítorí náà kí ènìyàn wòye sí ohun tí a fi dá a. خلق من ماء دافق عدالتي نومي تنتجدي يخرج من بين الصلب والترائب ايتيون يجدي لاتي اني بدي اتي اوي غويبايا انه على رجعه لقادر dájúdájú ọlọ́run ọba náà ní agbára láti dá ẹ̀dá náà padà lọ́jọ́ àjíǹde. yawma tubala as-sarair. ní ọjọ́ tí àwọn àṣírí yóò tú. fama lahu min quwwatin wala nasir. kò ní í sí agbára kan fún un kò sì ní í sí aláràǹṣe kan pẹ̀lú. والسماء ذات الرجع olúwani ní mo fi sánmà tí ó ní ohun tí ó ń dẹ̀yìn wálẹ̀ mo fi búra. wal-ardi dhati s àti ilẹ̀ tí ó ń bú pẹ̀pẹ̀. innahu laqawlun fasl. dájúdájú alukur'ani jẹ́ ọ̀rọ̀ kan tí ó lálàyé dé òpin. wa huwa bil-hazl. alkùránì kìí sí ọ̀rọ̀ aré. innahum yakiduna kaida. dájúdájú àwọn ẹ̀dá máa ń dá ète lọ́nà kan o. wa akidu kaida. ṣùgbọ́n èmi ọlọ́run náà ń dá ète láti fi ìdí òdodo múlẹ̀. famahilil kafirina amhilhum ruwaida. nítorí náà dè àwọn aláìgbàgbọ́ lẹ́kẹ̀ẹ́ jù wọ́n sílẹ̀ fún eléyìí ni ìtumọ̀ suratul A'la makka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ ogún ó di ẹyọ kan. bismillahir rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. sabbih isma rabbikal a'la. sí àfọ̀mọ́ orúkọ olúwa rẹ ọba tí ó ga jùlọ. alladhi khalaqa fasawwa. ẹni tí ó dá ẹ̀dá tí ó ṣe é ní dọ́gbandọ́gba. walladhi qaddara fahada. àti pé ó pè bùbù ẹ̀dá ó sì fi mọ̀nà. walladhi akhraja al àti pé òun ni ẹni tí ó yọ koríko tútù jáde. فجعله غثاء أحوى تي او سي تون دودو سنقرئك فلا تنسى القران الا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى àyàfi ohun tí olúwa ọba bá fẹ́ dájúdájú òun ni ó mọ ohun tí ó hàn gbangba àti èyí tí ó pamọ́. wanuyassiruka lilyusra. a ó sì ṣe ní ìrọ̀rùn fún ọ ọ̀nà tí ó rọrùn. fadhakkir in nafa'ati dhikra. nítorí náà kí o máa ṣe ìsínilétí nígbà tí ìsínilétí náà bá wúlò. سيذكر من يخشى ẹni tí ó ń páyà ọlọ́run yóò máa tẹ́tí sí i. ويتجنبها الأشقى bẹ́ẹ̀ sì ni olórí burúkú ẹ̀dá yóò máa ta kété sí i. الذي يصلى النار الكبرى ẹni tí yóò wọ iná tí ó tóbi. ثم لا يموت فيها ولا يحيا. lẹ́yìn náà tí kò ní kú nínú iná náà bẹ́ẹ̀ ni kò ní jẹ́ abẹ̀mí. qad aflaha man tazakka. dájúdájú ẹni tí ó bá ṣe mímọ́ ó mà ti jèrè o. wa dhakara isma rabbihi fasalla. ẹni tí ó ń rántí orúkọ olúwa ọba rẹ̀ tí ó sì ń kírun. bal tu'thiruna al-hayata ad-dunya. ṣùgbọ́n o ayé yìí ni ẹ̀yin wà mọ́yà wàl'áàkírọ́tù khayru wa abqa. bẹ́ẹ̀ sì ni ọ̀run ló dára jùlọ tí yóò sì máa bẹ títí. inna hadha lafi as-suhufil ula. dájúdájú àwọn ohun tí a sọ yìí ó ń bẹ nínú àwọn àtìrà ti àkọ́kọ́. suhufi ibrahim wa musa. tírà ti ibrahim àti ti musa. èyí ni súratul ghashiyah. makka ni uluwati sọ súra na kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ ọgbọ̀n ó dín mẹ́rin. bisimilahi rahman rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. hal ataka hadithul Ghashiya. ǹjẹ́ ọ̀rọ̀ nípa ọjọ́ àlìkìyámà tí yóò máa bo ènìyàn mọ́lẹ̀ dáru ó ti wá bá ọ bí? wujuhun yawma'idhin khashi'ah. àwọn ojú kan yóò dorí kodò ní ti yẹpẹrẹ ní ọjọ́ náà. amilatun nasibah. yóò ṣe wàhálà púpọ̀ tí yóò sì rẹ̀. tasla naran hamiyah. wọn yóò jó iná kan tí ó ń gbóná girigiri. تسقى من عين آنية أو تفهم أمي ببنا ليس لهم طعام إلا من ضريع kò sì ní sí oúnjẹ kan fún wọn àyàfi ẹ̀gún. لا يسمن ولا يغني من جوع. eléyìí tí kò ní mú wọn sanra bẹ́ẹ̀ sì ni kò ní yó wọn. وجوه يومئذ ناعمة àwọn ojú mìíràn yóò máa tutù dáradára ní ọjọ́ náà. لسعيها راضية wọn yóò yọ́nú sí ẹ̀san iṣẹ́ wọn. في جنة عالية nínú ọgbà ìdẹ̀ra èyí tí ó ga. لا تسمع فيها لاغية wọn kò ní gbọ́rọ̀ ìsọkúsọ nínú rẹ̀. فيها عين جارية ìṣẹ́lẹ̀ ru omi tí ó ń sàn ń bẹ nínú ọgbà ìdẹ̀ra náà. فيها سرر مرفوعة àwọn ibùsùn tàbí ibùjókòó tí ó ga ń bẹ nínú rẹ̀ pẹ̀lú. wa akwabun mawdu'ah. àti àwọn ife èyí tí a ti fi lélẹ̀. wa namariqu masfufah. àti àwọn ìrọ̀rí tí a tò sí ẹ̀gbẹ́ ara wọn. وزرابي مبثوثة بني أتي أويت إتيا أتي تكالي أفلا ينظرون إلى الإبل كيف خلقت كيلو ديتيا ويني أويني أكوران كومي شي سداري وإلى السماء كيف رفعت أني كيموسي وسما بياتي بيغا وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر نتورنا ما شيرتي داجو داجو أولو شيرتي ني وجهو لست عليهم بمسيطر أوكو جاولو جنين قافوا إلا من تولى وكفر، kafar. ṣùgbọ́n ẹni tí ó bá pẹ̀yìndà tí ó ṣe àìgbàgbọ́. fayu'adhibuhu Allahu akbar nítorí náà ọlọ́run yóò jẹ ẹni náà ní ìyà tí ó tóbi jùlọ. inna ilayna iyabahum. dájúdájú àbọ̀ wọn ọ̀dọ̀ àwa olúwa ni. ثم إن علينا حسابهم lẹ́yìn náà àwa olúwa ni a ó sì ṣe ìṣirò iṣẹ́ wọn. èyí ni ìtumọ̀ súrọ̀tul fajr makka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye àáyá rẹ̀ ó sì jẹ́ ọgbọ̀n. bismillahir rahmanir rahim ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. wal fajr. olúwa ni mo fi àfẹ̀mọ́júmọ́ búra. wa layalin ashr. àti òru mẹ́wàá kan. wash-shaf'i wal watr. àti nǹkan tí ó jẹ́ méjì méjì àti nǹkan ẹyọ kan ṣoṣo olúwa ni mo fi búra. wal layli idha olúwa tún ní mo fi òru búra nígbà tí ó bá pẹ̀yìn dà. هل في ذلك قسم لذي حجر ǹjẹ́ ìbúra kò sí nínú gbogbo èyí tí a wí yìí fún ẹni tí ó bá ní làákàyè. alam tara kayfa fa'ala rabbuka bi'ad. ǹjẹ́ ìwọ kò rí bí olúwa rẹ ti ṣe pẹ̀lú àwọn ènìyàn áàdì ni. irama dhatil imad. àwọn ìran irama olópò gígùn gbàǹnàgbàǹnà èyí tí ó ń tọ́ka bí wọ́n ti lágbára. التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد أتي أوانسا مداوى أواتين بينو أكبتا نيلي بيبي نينو أفوني فوجي وفرعون ذي الأوتاد أتي فرعون إليكا تيوفين با وينيا الذين طغوا في البلاد أواني أنتيو سياسة جو ننو فأكثروا فيها الفساد تيواسي إباجا بوكو سينوري فصب عليهم ربك سوط عذاب نتورينا أولوا رسي دالين والوري أوريسي ريسي ياتي أولي إن ربك لبالمرصاد dájúdájú olúwa rẹ lúgọdè wọn o. فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن ṣùgbọ́n ènìyàn nígbà tí olúwa rẹ̀ bá dán wò tí ó pọ́n lé tí ó sì ṣe ìdẹ̀ra fún un nígbà náà a máa sọ pé olúwa mi mà ti pọ́n mi lé o. واما اذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي اهانن ṣùgbọ́n nígbà tí olúwa bá tún dán wò tí ó bá dín arísìkí rẹ̀ kù nígbà náà a máa sọ pé olúwa mi mà tẹ́ mi. kàlà bàlà tukrimuna rárá o kì í ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ni ẹ kì í ṣe ẹ̀tọ́ fún ọmọ òrukàn. wàlá tahadduna ala ta'amil miskin. tí ẹ kì í gba ara yín níyànjú láti fún àwọn tálákà ní oúnjẹ. watakuluna at-turatha aklan lamma. ẹ̀yin sì tún máa ń jẹ àwọn ogún ní ìjẹkújẹ. وتحبون المال حبا جما àti pé ìfẹ́ yín sí owó ó ti pọ̀ lápọ̀jù. kalla idha dukkatil ardu dakkan dakka. rárá o nígbà tí a bá mì ilẹ̀ ní mímì. وجاء ربك والملك صفا صفا àti pé olúwa rẹ yóò dé àwọn màláìkà yóò sì tò ní títò. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى أو مينا جهنم وا نيوجونا نيوجونا إن يونتي أولي وواني رونتنا يواسفون يقول يا ليتني قدمت لحياتي yóò sọ pé yéè ó mà ṣe lára mi tí n kò ti ti iṣẹ́ rere síwájú fún ẹ̀mí mi. فيومئذ لا يعذب عذابه أحد ní ọjọ́ náà ẹnìkan kò lè fi ìyà olúwa jẹ ènìyàn bí kò ṣe òun ọlọ́run ọba náà. wala yuthiqu wathaqahu ahad bẹ́ẹ̀ sì ni ẹnìkan kò lè dé ènìyàn ní ìgbèkùn bíi tirẹ̀ bí kò ṣe òun ọlọ́run náà. يا ايتها النفس المطمئنه ìrẹ ẹ̀mí onífàyàbalẹ̀. ارجعي إلى ربك راضية مرضية. padà tọ̀ olúwa rẹ lọ ní ẹni tí ó yọ́nú sí ẹ̀san rẹ̀ ní ẹni tí olúwa náà sì yọ́nú sí fadkhuli fi ibadi. nítorí náà kí o wọlé sí àárín àwọn ẹrúsìn mi. wadkhuli jannati. kí o sì wọnú ọgbà ìdẹ̀ra ti èmi olúwa. èyí ni ìtumọ̀ súrọ̀tul balad makka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ ogún. بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. لا أقسم بهذا البلد. olúwa ni mo fi ìlú yìí búra. وأنت حل بهذا البلد. àti pé ó jẹ́ ẹ̀tọ́ fún wọ ànábì nínú ìlú náà ìyẹn mẹ́kà láti fi ìyà jẹ àwọn aláìgbàgbọ́ ìyẹn ní ọjọ́ ìṣẹ́gun. wa walidin wa ma walad. olúwa tún ní mo fi òbí àti ohun tí ó bí mo fi búra ìyẹn ànábì ádámà àti gbogbo àrọ́mọdọ́mọ rẹ̀. laqad khalaqnal insana fi kabad. dájúdájú àwa ti dá ènìyàn sínú wàhálà. أيحسب أن لن يقدر عليه أحد òun à ń rò ní pé ẹnikẹ́ni kò ní agbára lórí òun níbí. yakulu ahlaktu malan ó sì ń sọ pé mo ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ owó síbi ẹ̀ṣẹ̀ àti ìgbádùn ayé. ayahsabu an ahad. òun à ń rò pé ẹnìkankan kò rí òun ni. ألم نجعل له عينين نجا أولوا كتسي أجمج فوني بي ولسانا وشفتين أتي أنك أتي تمجي وهديناه النجدين أتي بي أواتي في ونمجي تيو يجمع فلقتحم العقبه ṣùgbọ́n kí ló ṣe tí òun kò súré kó sí ojú ọ̀nà òkè kan láti pọ́n. wàmẹ́ adọ́rọ̀ kẹmẹ́lì àkọ́bẹ́. kí ni ó lè mú ọmọ ojú ọ̀nà òkè náà. fẹ́kúrọ̀ kọ́bẹ́. òun náà ni kí ó sọ ẹrú di ọmọ. أو إطعام في يوم ذي مسغبة. tàbí fífún àwọn ènìyàn ní oúnjẹ ní ọjọ́ ibi. يتيما ذا مقربة أموروكا تيوتو جمال بيفون أو مسكينا ذا متربة تابتا لكا تي تيو دياني ليلة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة لينا كيوا وانينو آواني بَابُونِيُوَ بابو دودو tí wọ́n ń gba àwọn ènìyàn níyànjú pé kí wọ́n ní ìfaradà tí wọ́n tún ń gba àwọn ènìyàn níyànjú pé kí wọ́n ṣe àánú. ulaika asxaabul maimana. àwọn wọ̀nyí ni èrò ọwọ́ ọ̀tún. والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ń ṣe àìgbàgbọ́ sí àwọn àyà wa olúwa àwọn wọn ni ní èrò ọwọ́ òsì. عليهم نار مؤصدة lórí wọn iná ni yóò bò wọ́n mọ́lẹ̀ èyí tí a tilẹ̀kùn rẹ̀ èyí ni ìtumọ̀ súrọ̀tù shams makka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún. bismillahir rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. wash-shamsi wa duhaha. olúwa ni mo fi oòrùn búra àti ìmọ́lẹ̀ rẹ̀. wal-qamari idha talaha. àti òṣùpá nígbà tí ó fi ìmọ́lẹ̀ rẹ̀ tẹ̀lé oòrùn. wan-nahari idha jallaha. àti ọ̀sán nígbà tí payá ṣípayá ọjọ́. wal-layli idha yaghshaha. àti òru nígbà tí ó bò ó dárú. والسماء وما بناها àti sánmà àti bí a ti ṣe mọ̀ ọ́n. والأرض وما طحاها àti ilẹ̀ àti títẹ́ rẹ̀. ونفس وما سواها àti ẹ̀mí kọ̀ọ̀kan pẹ̀lú dídá dọ́gbadọ́gba rẹ̀. فألهمها فجورها وتقواها nígbà náà tí olúwa tí ó fi mọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ àti ìpa òfin ọlọ́run mọ́ rẹ̀. qad aflaha man zakkaha. ẹni tí ó bá fọ ẹ̀mí rẹ̀ mọ́ dájúdájú eléyìí ní ti la. wa qad khaba man dassaha. ẹni tí ó bá sì pa ẹ̀mí rẹ̀ mọ́ nípa ìwà búburú dájúdájú irú ẹni bẹ́ẹ̀ ti pàdánù. kadhabat thamudu bi tagwaha àwọn ìran sámúdáwá ti pe òtítọ́ nírọ́ nípa ìgbẹ́rùgbọ́nrí wọn. idhin ba'atha nígbà tí olórí búburú jùlọ nínú wọn já lọ bí ẹran láti lọ gún ràkúnmí náà. فقال لهم رسول الله ناقة الله وسقياها nígbà ni òjíṣẹ́ ọlọ́run sọ fún wọn pé abo ràkúnmí ti ọlọ́run ni èyí ẹ jẹ́ kí ó mu فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها nígbà náà wọ́n pè é ní òpùrọ́ wọ́n sì gún ràkúnmí náà pa nítorí náà olúwa wọ́n sì pa wọ́n rẹ́ nítorí ẹ̀ṣẹ̀ wọn ó sì jẹ́ kí ìparun náà kárí wọn. wala yakhafu uqbaha. àti pé òun ọlọ́run kò páyà ohun tí ó ti ìdí rẹ̀ jáde èyí ni ìtumọ̀ súratul Layl makka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mọ́kànlélógún. bismillahir rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. wal layli idha olúwa ni mo fi òru búra nígbà tí ó bá bolẹ̀. والنهار إذا تجلى أتي نقبتي يوم وما خلق الذكر والأنثى أتي ديدا أكو أتي أبو إن سعيكم لشتى داجو داجو إسيني أوتوتوني فأما من أعطى واتقى ǹjẹ́ kí ẹrí ni kí ẹrí ẹni tí ó ń tọrẹ tí ó sì ń páyà olúwa. wasaddaqa bil husna. tí ó gba ohun rere sí òdodo. fasanuyassiruhu lil yusra. nítorí náà a ó fi irú ẹni bẹ́ẹ̀ ṣe ń gẹ́ kòńgẹ́ ìrọ̀rùn. wa amma man bakhila wastaghna. kí ẹ rí ẹni tí ó ṣe ahun tí ó rò pé òun ti tó tán. وكذب بالحسنى فسنيسره للعسرى نتورنا أو في إروى نباش كونجينرا وما يغني عنه ماله إذا تردى دوكي أري كوني سيني أري كان نباتي وباك إن علينا للهدى dájúdájú tiwa ni ìtọ́nisọ́nà. wa inna lana lal-akhirata wal-ula. àti pé dájúdájú tiwa ni ọ̀run àti ayé. fa'andhartukum naran talazza. nítorí náà èmi olúwa fi iná tí ó ń jò fòfo ṣe kìlọ̀kìlọ̀ fún yín. la yaslaha illa al tí ẹnìkan kò ní wọ̀ ọ́ ju olórí búburú lọ. alladhi kadhaba wa ẹni tí ó pe òtítọ́ nírọ́ tí ó sẹ́rí. wa sayujannabuha al-atqa. àti pé a ó gbé olùpayà ọlọ́run jìnnà sí iná náà. alladhi yu'ti malahu yatazakka. ẹni tí ó ń fi owó rẹ̀ tọrẹ láti fi fọ ẹ̀mí rẹ̀ mọ́. وما لاحد عنده من نعمه تجزى bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó ní oore ìdẹ̀ra kan lọ́dọ̀ rẹ̀ láti fi gbẹ̀san. إلا ابتغاء وجه ربه الأعلى bí kò sí pé gbogbo ohun tí ó ń ná jẹ́ láti fi wá ojú rí olúwa rẹ̀ ọba tí ó ga jùlọ. ولسوف يرضى àti pé láìpẹ́ irú ẹni bẹ́ẹ̀ yóò di ẹni tí ó ń yọnu ní àlìjánná èyí ni ìtumọ̀ súrọ̀tò dúhà makka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mọ́kànlá. bismillahir rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. wàdúhà. olúwa ní mo fi ìmọ́lẹ̀ ìyálẹ̀ta mo fi búra. wal-layli idha saja. àti òru nígbà tí ó bá bolẹ̀ biribiri. ma wadda'aka rabbuka wa ma qala. olúwa rẹ kò kọ̀ ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni kò sì bínú sí ẹ ìwà nábì. walal akhiratu khayrun laka minal ula. àti pé dájúdájú ìgbẹ̀yìn ní ọ̀run yóò dára fún ọ ju àkọ́kọ́ ti ayé yìí lọ. walasawfa yu'tika rabbuka fatarda. àti pé láìpẹ́ olúwa rẹ yóò fún ọ ní ohun tí ìwọ yóò dunnú sí. alam yajidaka yatiman fa'awa. ǹjẹ́ òun olúwa náà kò ti rí ọ ní ọmọ òrukàn níbí tí ó sì dáàbò bò ọ́ tí ó tọ́jú rẹ. ووجدك ضالا فهدى àti pé ó rí ọ ní ẹni tí kò mọ̀nà ó sì fi ọ̀nà mọ̀ ọ́. ووجدك عائلا فأغنى bẹ́ẹ̀ ó rí ọ ní aláìní tí ó sì sọ ọ́ di ẹni tí ó ní. فأما اليتيم فلا تقهر. nítorí náà má ṣe ní ọmọ òrukàn lára o. wa amma as-sa'ila fala tanhar. àti pé kí o má ṣe kanra máa lágbe. wa amma bi ni'mati rabbika fahaddith. àti pé oore ìdẹ̀ra olúwa rẹ sọ ọ́ jáde. èyí ni ìtumọ̀ súratu sharh maka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mẹ́jọ. bismillahir rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. alam nashrah laka sadrak ǹjẹ́ àwa kò ti sí payá igbá ìyà rẹ fún ọ bí ìrẹ́ ànábì. ووضعنا عنك وزرك àti pé àwa ti gbé ẹrù wíwo rẹ kúrò fún ọ. الذي أنقض ظهرك èyí tí ó wọ̀ ọ́ lọ́rùn. ورفعنا لك ذكرك a sì ti gbé ìrántí orúkọ rẹ ga fún ọ. فإن مع العسر يسرا dájúdájú lẹ́yìn ìnira ìrọ̀rùn ń bẹ o. inna ma'al usri yusra. àní dájúdájú lẹ́yìn ìnira ìrọ̀rùn ń bẹ sẹ́ẹ̀. فإذا فرغت فانصب nítorí náà nígbà tí o bá bùṣe kí o gbìyànjú láti jọ́sìn àti képe olúwa rẹ. wa ila rabbika farghab. nítorí náà ṣe ojú kòkòrò lọ sí ọ̀dọ̀ olúwa rẹ èyí ni ìtumọ̀ súrọ̀tù tíìn maka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mẹ́jọ. bisimilahi rahmani rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. wàtíni wàzẹ́itún. olúwa ni mo fi èso ọ̀pọ̀tọ́ àti èso igi elépo dídùn mo fi búra. wàkúrì Sínín. àti òkè Sínà olúwa ni mo fi òun náà búra. وهذا البلد الأمين àti ìlú ìfàyàbalẹ̀ yìí ìyẹn maka olúwa ni mo fi òun náà búra. لقد خلقنا الإنسان في أحسن تقويم. dájúdájú àwa dá ènìyàn ní ẹ̀yà tí ó dára jùlọ. ثم رددناه أسفل سافلين lẹ́yìn náà a ó tún dá a padà sí àyè tí ó rẹlẹ̀ jù nínú iná. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. àyàfi àwọn tí ó gbàgbọ́ ní òdodo tí ó sì ń hùwà rere nítorí náà ẹ̀san tí kò ní já ń bẹ fún wọn o. fama yukadhibuka ba'du biddin. àti pé kí ni a tún lè mú ìwọ ọmọ ènìyàn pé ọjọ́ àgbéǹde lẹ́yìn gbogbo eléyìí. alaysa Allahu bi ahkamil hakimin. ǹjẹ́ kì í ṣe ọlọ́run ni ó mọ ẹjọ́ dájú gbogbo olùdájọ́ lọ níbí? èyí ni ìtumọ̀ Suratul Alaq makka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mọ́kàndínlógún. bisimilahi rahman rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. yaqra bismi rabbika alladhi khalaqa. máa ké pẹ̀lú orúkọ olúwa rẹ ẹni tí ó dá ẹ̀dá. E خلق الإنسان من علق ẹni tí ó fi ẹ̀jẹ̀ dídì dá ènìyàn. اقرأ وربك الأكرم. àní máa ké àti pé olúwa rẹ ní alábùkún jùlọ. الذي علم بالقلم. ẹni tí ó fi lílo gègé kọ́ ènìyàn. علم الإنسان ما لم يعلم. ó kọ́ ènìyàn ní ohun tí kò mọ̀ tẹ́lẹ̀. كلا إن الإنسان ليطغى ní òtítọ́ ni dájúdájú ènìyàn mà jẹ́ alágbèrè o. arra'ahu istaghna. nítorí pé ó wo ara rẹ̀ sí ọlọ́rọ̀. inna ila rabbika ruj'a. dájúdájú àpadà sí rẹ̀ ọ̀dọ̀ olúwa mà ni. أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى ǹjẹ́ ìrẹ́ rí i tí ó bá ṣe pé olùkírun náà wà lórí ojú ọ̀nà tí ó tọ́. أو أمر بالتقوى. tí ó sì ń gba àwọn ènìyàn níyànjú ìbẹ̀rù ọlọ́run ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó atọ́kẹ́ akọ̀ fún bí. أرأيت إن كذب وتولى ǹjẹ́ ìrẹ́rí tí ó bá sì pé ẹni tí ó ń kọ̀ fún ènìyàn yìí pé òdodo nírọ́ tí ó sì ṣẹ́rí. ألم يعلم بأن الله يرى. òun kò wá mọ̀ ní pé dájúdájú ọlọ́run rí gbogbo nǹkan. كلا لئن لم ينته لنسفعا بالناصية ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o tí ẹni náà kò bá síwọ́ dájúdájú a ó fi àsosó rẹ̀ wọ̀. ناصية كاذبة خاطئة àsosó orí òpùrọ́ ẹlẹ́ṣẹ̀. فليدع ناديه ẹ jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ pe àwọn alábàárò rẹ̀ sanad'u az-zabaniyah. àwa olúwa náà yóò pe àwọn ọmọ ogun wa nínú màláìkà àwọn tí wọ́n le koko. kalla la tuti'hu wasjud waqtarib. bẹ́ẹ̀ kọ́ ìwọ má ṣe tẹ̀lé tirẹ̀ o fi orí kanlẹ̀ fún olúwa rẹ kí o sì súnmọ́. èyí ni ìtumọ̀ suratul Qadr. maka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ sì jẹ́ ẹyọ márùn péré. بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. إنا أنزلناه في ليلة القدر dájúdájú àwa olúwa ni a sọ alukur'ani kalẹ̀ ní òru abíyì. وما أدراك ما ليلة القدر kí ni ohun tí ó lè mú ọ mọ ohun tí òru abíyì náà jẹ́. ليلة القدر خير من ألف شهر. òru abíyì náà ó ní oore ju ẹgbẹ̀rún oṣù lọ. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. èyí tí àwọn màláìka lóríṣiríṣi àti màláìka jìbìrìlù ń sọ̀kalẹ̀ nínú rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda olúwa wọn fún gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan. salamun hiya hatta matla'il fajr. àlàáfíà ni títí ilẹ̀ yìí ò fi mọ́ ní òru náà èyí ni ìtumọ̀ súrọ̀tul bayyina ìlú madina ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ ẹyọ mẹ́jọ. bismillahir rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين منفكين حتى تاتيهم البينه àwọn tí kò gbàgbọ́ nínú onítìrà ìyẹn àwọn yahudi àti nasọ́ra pẹ̀lú àwọn ọ̀sẹ̀bọ wọn kò yẹ wọn kò gbò níbi àìkògbólúwa gbọ́ wọn títí tí àlàyé fi dé wá bá wọn. رسول من الله يتلو صحفا مطهرة òjíṣẹ́ kan láti ọ̀dọ̀ ọlọ́run tí ó ń ka àwọn tákàdá mímọ́ kan. fiha kutubun qayyimah. àwọn tírà tí ó jẹ́ ojúlówó wà nínú rẹ̀. وما تفرق الذين اوتوا الكتاب الا من بعد ما جاءتهم البينه àti pé àwọn tí a fún ní tírà náà wọn kò pín kélekèle láàrin ara wọn àyàfi lẹ́yìn ìgbà tí àlàyé dé wá bá wọn. وما umiru. الا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاه ويؤتوا الزكاه وذلك دين القيمه a kò sì kúkú pa wọn láṣẹ ju pé kí wọn ó jọ́sìn fún ọlọ́run lọ kí wọn ó fún ẹ̀sìn mọ́ fún un kí wọn sì yẹra fún ẹbọ ṣíṣe kí wọn máa gbé irun dúró kí wọn máa yan sàká àti pé èyí ni ẹ̀sìn tí ó dúró déédéé. ان الذين كفروا من اهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه dájúdájú àwọn aláìgbàgbọ́ nínú àwọn tí a fún ní tírà àti àwọn ọ̀sẹ̀bọ yóò wà nínú náà jáànámà nínú rẹ̀ ni wọn yóò ṣe gbére sí àwọn eléyìí ní ẹ̀dá tí ó burú o. ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه dájúdájú àwọn tí ó gbàgbọ́ ní òdodo tí wọ́n sì ń ṣiṣẹ́ rere àwọn wọn ni ní ẹ̀dá rere o. jazauhum 'inda عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها ابدا خالدين فيها ابدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه ẹ̀san wọn ń bẹ fún ọgbà ìdẹ̀ra ibùgbé tí yóò wà títí èyí tí àwọn odò ń sàn ní abẹ́ rẹ̀ wọn yóò ṣe gbére sínú rẹ̀ láéláé inú ọlọ́run yóò dùn sí wọn bẹ́ẹ̀ inú àwọn náà yóò dùn sí ohun tí ọlọ́run ṣe fún wọn èyí wà fún àwọn tí ó bá bẹ̀rù olúwa wọn. èyí ni ìtumọ̀ súrọ̀tù zalzala ìlú madina ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún annabi muhammad sallallahu alayhi wa sallam. iye àyà rẹ̀ ó sì jẹ́ ẹyọ mẹ́jọ. bisimilahi rahmani rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. ìdá zulzilatil ardu zilzalaha. olúwa ní nígbà tí a bá mi ilẹ̀ tìtì ní mímì tìtì rẹ̀. wa akhrajatil ardu athqalaha. tí ilẹ̀ náà yóò máa tú jáde àwọn ẹrù wúwowúwo tí ó ti wà nínú rẹ̀. وقال الإنسان ما لها ọmọ ènìyàn yóò sọ pé kí ni a ṣe ilẹ̀. يومئذ تحدث أخبارها ọjọ́ náà ni ilẹ̀ yóò sọ ìròyìn ara rẹ̀ gbogbo ohun tí ẹ̀dá ti gbé orí ilẹ̀ ṣe ni yóò sọ pátá. بأن ربك أوحى لها nítorí pé olúwa rẹ ti ránṣẹ́ sí i. يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم ọjọ́ náà àwọn ènìyàn yóò gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ kí a lè fi iṣẹ́ wọn hàn wọ́n. فمن يعمل مثقال ذرة خيرا يره nítorí náà ẹni tí ó bá ṣe iṣẹ́ rere kódà bí ó mọ bí ọmọ iná gún yóò rí i. ومن يعمل مثقال ذرة شرا يره àti pé ẹni tí ó bá ṣe iṣẹ́ búburú bí ọmọ bí ọmọ iná gún òun náà yóò rí pẹ̀lú. èyí ni ìtumọ̀ súrọ̀tul adiyat ìlú maka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mọ́kànlá. بسم الله الرحمن الرحيم ني اوركولون اجوكي اي اشاكي اورون والعاديات ضبحا اولواني موفي اوان سنتين ساري لوجو اوغوني ميمي هله هله موفي بورا فالموريات قدحا اتي اوان سنتي باتاكو اسه تي وان سانا فالمغيرات صبحا àní àti àwọn ẹṣin tí ń wọ inú ogun ní ìdájí kùtù olúwa ni mo fi wọ́n búra. fa'atharna bihi naq'a. tí wọ́n ń tú eruku síta. fawasatna bihi jam'a. tí wọ́n sì ń bẹ́ sí àárín ìjọ ọ̀tá ní àsìkò nì. innal insana li rabbihi lakanud. dájúdájú ènìyàn mà jẹ́ aláìmoore sí olúwa rẹ̀ o. وانه على ذلك لشهيد àti pé dájúdájú lórí èyí òun gan jẹ́rìí sí وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور àbí òun kò mọ̀ ni pé nígbà tí a bá tú jáde ohun tí ó ń bẹ nínú àwọn sàárè. وحصل ما في الصدور tí a sì ṣe àfihàn àwọn ohun tí ń bẹ nínú igbáàyà. إن ربهم بهم يومئذ لخبير dájúdájú olúwa wọn mọ̀ nípa wọn pàápàá ní ọjọ́ náà. èyí ni ìtumọ̀ súrọ̀tul Qari'ah ìlú makka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mọ́kànlá. bisimilahi rahmani rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. alqari'ah. ẹ̀rù tí ó ń kanni ní àyà. malqari'ah. kí ni a ní àyà ẹ̀rù náà jẹ́? وما أدراك ما القارعة àní kí ni ما أنتي mọ̀ ọ́ ohun يوم يكون الناس كالفراش المبثوث. òun ni ọjọ́ tí àwọn ènìyàn yóò dà gẹ́gẹ́ bí àfòpiná tí ó túká kiri. وتكون الجبال كالعهن المنفوش. àti pé àwọn òkè yóò dà gẹ́gẹ́ bí òwú irun tí a gbọ̀n. فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ Kí ó rí ẹni tí òṣùwọ̀n iṣẹ́ rere tirẹ̀ bá tẹ̀wọ̀n. فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ Irú ẹni bẹ́ẹ̀ yóò wà nínú ìsẹ̀mí tí yóò dùn mọ́ nínú àlìjánná. وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ àti pé ẹni tí ó sunwọ̀n iṣẹ́ rere tirẹ̀ bá fúyẹ́ o. fa ummuhu hawiya. àyè ibùgbé tirẹ̀ ní iná hawiya. wa ma adraka ma hiya. àti pé kí ni yóò mú ọmọ iná hawiya náà. narun hamiya. iná kan ni tí ó ń gbóná janjan. èyí ni ìtumọ̀ súrọ̀tù takathur. مكة ني أولوة صورة ناكالي فو النبي ومحمد صلى الله عليه وسلم مجوني إي آية رجي بسم الله الرحمن الرحيم ني أرقالون أجوكي أي أشاكي ألهاكم التكاثر olúwa ní wíwá ọ̀pọ̀ owó ọmọ dúkìá láti fi ṣe ìyanràn ìyẹn ni ó ṣe yín lórí kúrò níbi ìrántí ọlọ́run. hatta zurtumul maqabir. títí ẹ fi wọ inú sàárè yín tí ẹ di òkú. kalla sawfa ta'lamun. ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ o láìpẹ́ ẹ̀ ń bọ̀ wá mọ́ ثم كلا سوف تعلمون lẹ́yìn náà ọ̀rọ̀ kò tún rí bẹ́ẹ̀ láìpẹ́ ẹ̀ ń bọ̀ wá mọ̀. كلا لو تعلمون علم اليقين. rárá o ǹjẹ́ tí ó bá ṣe pé ẹ mọ ìmọ̀ àmọ̀dájú ni ẹ kò bá ti ṣe irú eléyìí. لترون الجحيم. dájúdájú ẹ̀yin yóò rí iná jẹ̀hímì. ثم لترونها عين اليقين lẹ́yìn náà dájúdájú ẹ̀yin yóò rí i ní àrídájú. ثم لتسألن يومئذ عن النعيم. lẹ́yìn náà dájúdájú àwa yóò bi yín léèrè nípa ìdẹ̀ra ayé ní ọjọ́ náà. èyí ni ìtumọ̀ súrọ̀tul Asr. مكاني أولواتي صو سورة ناكالي فوان النبي ومحمد صلى الله عليه وسلم إيه آية رسجة متا بسم الله الرحمن الرحيم ني أرقالون أجوكي أي أشاكيون والعصر أولواني مفيق با تبيا كوكو يرولي مفيبورا Innal insana lafi khusr. Dájúdájú ọmọnìyàn ń bẹ nínú òfò. Illa alladhina amanu wa amilu ssalihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. Àyàfi àwọn ẹni tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo tí wọ́n sì ń ṣe rere, tí wọ́n gba ara wọn níyànjú sísọ òdodo, tí wọ́n sì ń gba àwọn ènìyàn níyànjú láti ní ìfaradà. èyí ituma suratul humaza ìlú makka ni olúwa sọ súra na kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mẹ́sàn-án. bisimilahi rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. wailu likulli humazati lumazah. ègbé kí ó máa bá gbogbo abúnilójú àti abúnilẹ́yìn ẹni. Alladhi jama'a malan wa'addadah. Ẹni tí ó kó owó jọ tí ó sì ń kà á lákàtúnkà. Yahsabu anna malahu akhladah. Tí ó ń rò pé owó òun ni yóò mú òun ṣe gbére nílé ayé. Kalla layunbadhanna fil hutamah. rárá o dájúdájú a ó sọ irú ẹni bẹ́ẹ̀ ló kó sínú iná hútámà. وما أدراك ما الحطمة àti pé kí ni ohun tí ó lè fi mọ̀ ọ́ ohun tí a pè ní iná hútámà náà. نار الله الموقدة iná ọlọ́run ọba tí ó ń jò gẹ́rẹ́gẹ́rẹ́ ni. التي تطلع على الأفئدة èyí tí ó ṣe pé kìí ṣe ara ọmọnìyàn nìkan ni yóò jó kódà yóò tún débi ọkàn rẹ̀ náà pẹ̀lú. innaha alayhim muqsada. dájúdájú a ó tì í mọ́ wọn. fi amadin mumaddada. nínú àwọn òpó eléyìí tí a fagùn. èyí ni ìtumọ̀ suratul fíìlì. ìlú makka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam èyí aya rẹ̀ sì jẹ́ márùn-ún. bisimilahi rahman rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل olúwa ní ǹjẹ́ ìrẹ kò rí bí olúwa rẹ ti ṣe pẹ̀lú àwọn ìjọ ilérin. alam yaj'al kaydahum fi tadlil. ǹjẹ́ òun olúwa kò sọ ìtẹ́ wọn di ohun tó kùnà. wa arsala alayhim tayran ababil. àti pé ó rán àwọn ẹyẹ sí wọn ní ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́lọ́wọ́.

maka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam mẹ́rin niye àyà rẹ̀ jẹ́. bisimilahi rahman rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. li ilafi quraish. nítorí ìbásábà ìdáàbòbò àti ìrọ̀rùn àwọn ìran kùrẹ́ṣì. إيلافهم رحلة الشتاء والصيف àní fún ìbásábà wọn láti máa rìn ní àkókò òtútù lọ sí ilẹ̀ Yaman àbí ní ìgbà ooru lọ sí ilẹ̀ Sham. فليعبدوا رب هذا البيت. nítorí náà kí wọ́n máa jọ́sìn fún olúwa ilé yìí. الذي اطعمهم من جوع وامنهم من خوف ẹni tí ó ń fún wọn ní oúnjẹ jẹ lákòókò ibi tí ó sì ń fi wọn láyà balẹ̀ ní àkókò ìpayà èyí ni ìtumọ̀ súrọ̀tul Ma'un. maka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ méje. bisimilahi rahman rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. أرأيت الذي يكذب بالدين. ǹjẹ́ ìwọ kò rí ẹni tí ó ń pe ọjọ́ ẹ̀san nírọ́? فذلك الذي يدع اليتيم òun ni ẹni tí ń lé ọmọ òrukàn nílékulé. ولا يحض على طعام المسكين. àti pé kó gbìyànjú láti bọ́ aláìní tàbí gba ẹlòmíràn níyànjú láti ṣe bẹ́ẹ̀. فويل للمصلين. ègbé kí ó máa bá àwọn akírun. الذين هم عن صلاتهم ساهون àwọn tí wọn ń sọ ọkàn wọn nù níbi irun náà nípa àìkòkí ní àkókò tàbí àìkòkí bí ó ti tọ àti bí ó ti yẹ. الذين هم يراءون. àwọn náà ni aláṣehàn kárí mi. ويمنعون الماعون. tí wọn a sì máa kọ̀ láti yá àwọn ènìyàn ní ohun àjọlò gẹ́gẹ́ bí korobá abẹ́rẹ́ abọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èyí ni ìtumọ̀ súrọ̀tul kawthar makka ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mẹ́ta. bismillahir rahmanir rahim ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Inna a'tainaka al-kawthar. dájúdájú àwa olúwa ti fún ìrẹ ànábì ní oore tí ó pọ̀ lára ilé yìí ní àbàtà alkausara wa. Fasalli li rabbika wanhar. nítorí náà kírun fún olúwa rẹ kí o sì gún ẹran fún un. إن شانئك هو الأبتر داجو داجو أني تيوم بنو ريني بو بوري تتنفن تيكوني لين أيني إتما سورة الكافرون مكاني أولوة تصو سورة ناكالة فوان النبي ومحمد صلى الله عليه وسلم إيه آيارة أسي جمفا بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. قل يا أيها الكافرون sọ pé mo pe ẹ̀yin aláìgbàgbọ́. لا أعبد ما تعبدون. èmi kò ní sin ohun tí ẹ̀ ń sin o. ولا أن أنتم عابدون ما أعبد àti pé ẹ̀yin náà kò ní í sin ohun tí èmi náà ń jọ́sìn fún un. ولا أنا عابد ما عبدتم. àti pé èmi kì yóò jẹ́ olùjọ́sìn fún ohun tí ẹ̀yin ń sìn. ولا أنتم عابدون. bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà kò ní jẹ́ olùjọ́sìn fún ohun tí èmi náà ń sìn. lakum dinukum waliya din. ẹ̀sìn àìgbàgbọ́ tiyín wà fún yín ẹ̀sìn ìgbà ọlọ́run lọ́kan tèmi náà sì wà fún mi. èyí ni ìtumọ̀ súrọ̀tún Nasr ìlú madina ni olúwa ti sọ súra náà kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ mẹ́ta. بسم الله الرحمن الرحيم ني orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. إذا جاء نصر الله والفتح nígbà tí àrànṣe olúwa bá dé àti ìṣẹ́gun. ورأيت الناس يدخلون في دين الله أفواجا ìrẹ yóò rí àwọn ènìyàn tí wọn yóò máa wọ inú ẹ̀sìn ti ọlọ́run níjọ níjọ. fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba. nítorí náà máa ṣe àfọ̀mọ́ pẹ̀lú ọpẹ́ dídá fún olúwa rẹ̀ kí o sì máa tọrọ ìdáríjìn lọ́wọ́ rẹ̀ dájúdájú ọlọ́run náà jẹ́ olùgbà ìrònúpìwàdà lọ́pọ̀lọpọ̀. eléyìí ni ìtumọ̀ súrọ̀tul masad maka ni olúwa ti sọ súrọ̀ náà kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam iye aya rẹ̀ ó sì jẹ́ márùn-ún. bismillahir rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. تبت يدا ابي لهب وتب ọwọ́ àbílàábì méjèèjì ti ṣòfò òun gan náà sì ṣòfò pẹ̀lú. ma aghna anhu maluhu wa ma kasab. àwọn ọrọ̀ rẹ̀ àti iṣẹ́ tí ó ṣe tàbí àwọn ọmọ tí ó bí kò ní ṣe é ní oore kan. sayasla naran dhata lahab. yóò wọ iná tí ó ń jò fòfo. وامرأته حمالة الحطب أتي في جيدها حبل من مسد أيتي أيني إتما سورة الإخلاص مكاني أولواتي سو سورة ناكالي فوان نبي ومحمد صلى الله عليه وسلم iye aya rẹ̀ ó sì jẹ́ mẹ́rin. "Bismillahi rahmanir rahim. ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. qul allahu ahad. sọ pé òun ni ọlọ́run ọba kan ṣoṣo. allahu samad. ọlọ́run ọba tí a máa ń ronú kàn nígbà gbogbo àti fún èyíkéyìí bùkátà. لم يلد ولم يولد ألونا كبما باسني أن كبي ولم يكن له كفوا أحد با كسي على في جوكا فولون وبا إيني إتما سورة الفلق مكاني أولواتي صو سورة ناكالة فو النبي ومحمد صلى الله عليه وسلم هي آيارة أسي جمارون بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. qul a'udhu bi rabbil falaq. sọ pé mo sádi olúwa òwúrọ̀ kùtùkùtù. min sharri ma khalaq. kúrò níbi búburú ohun tí ó dá. wa min sharri ghasiqin idha waqab. àti kúrò níbi búburú tí òru nígbà tí ó bá sú biribiri. wa min sharri naffathati fil uqad. àti kúrò níbi búburú àwọn òpìdán tí wọ́n máa ń pọ̀fọ̀ sínú kókó tí wọ́n ń ta. wa min sharri hasidin idha àti kúrò níbi búburú pẹ̀gànpẹ̀gàn nígbà tí ó bá ń pẹ̀gàn. èyí ituma suratun nas makka ni olúwa ti sọ súrọ̀ náà kalẹ̀ fún annabi wa muhammad sallallahu alayhi wa sallam iye ayare rẹ̀ ó sì jẹ́ mẹ́fà. bismillahir rahmanir rahim. ní قل أعوذ برب الناس sọ pé musa di olúwa àwọn ènìyàn. malikin nas. ọba àwọn ènìyàn. ilahin nas. ọlọ́run àwọn ènìyàn. min sharri alwaswasi alkhannas. kúrò níbi aburú èṣù oníròyìnròyìn eléyìí tí ó máa ń sá sẹ́yìn nígbà tí ènìyàn bá dárúkọ ọlọ́run. الذي يوسوس في صدور الناس ẹni tí ó ṣe pé ó máa ń sọ̀rọ̀ yíròyí sínú igbá àyà àwọn ènìyàn. من الجنة والناس yálà nínú àwọn àlìjànú ni o tàbí nínú àwọn ènìyàn.